شيخ الإسلام المجدد محمد بن عبد الوهاب تس كتاب التوحيد ترى تقول بابا فلو عنو الله وبا الدعوة تبين جدو شيء لله في نيكو فولي سعودية ما nípa àwọn bídẹ́ àtàwọn ẹbọ tíra náà ti pàtàkì àwọn afáàtì ti ṣẹ́rù oríṣiríṣi lórí ẹ̀ inú ẹ̀ náà ni táǹkà yìí èyí táwọn akàgà ọlọ́mọlá abẹ́kàlùgómi ni fatu majid ṣẹ́rọ kìtàbù tawhid rẹ̀ ó di yé wa sukari pa ń fọkàn sí ààrẹ ń bá a lọ kọ́lọ̀ jẹ́ kó yé wa jọba ti máa ṣàlàyé ẹ̀ lọ ọlá qur'an al-karim ọlá la ilaha illallah afáàní bisimilahi rahman rahim àwọn masáìl yẹn là ń kà lọ́wọ́ al'adiyatu ashara masáìl àwọn ẹ̀kọ́ tí a rí kọ́nú àwọn ahadis àkàsíwájú òun náà ni annazalika shartu ila yawm al-qiyamah pé ọ̀rọ̀ yẹn májẹ̀mú ni tíjọ́ gbéjà al-qiyamah ń sàlàyé fún wa afáàníyà ashara ẹlẹ́ẹ̀kejì lámbẹ̀ ma fihi min ayatil azima minha ń dọ́ pé ó kó sínú àmì ńláńlá nínú ẹ̀ إخبار بأن الله زوى له مشارك الأرض مغاربها ومغارب إخبار جلهم فواني روي أن الله إقلوب زوى له ألوه ككف مشارك والمغارب الذي تون تي وسبتون تي ولون ككبوب تبيباي هذا أمر يدي به وأخر بمعنى ذلك وعفوا عنه كوي تملين كوي فوقع كما أخبر بوي سوى kò síbi náà tí wọ́n ti máa pẹ̀rún lónìí gbogbo ibi tó ń ti àti tó ń ti wọ̀ kò síbi náà tí wọ́n ti máa ṣe Allahu Akbar irun tó yẹ pé wọn ò lè pè nílùú Maka tó yẹ pé ìlú tó yẹ ó ti gbéṣẹ́ dìde gan nìyẹn kò lè pè wọn ò lè pè wọ́n pè irun níbẹ̀ wọ́n tó wá ń pè irun náà káàkiri gbogbo àgbáyé pátápátá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala má sì wá ní akírun fìrún lẹ̀ jẹ́ akírun náà tàbí kó láyé ọlọ́ba kálíbà wà nínú àwọn tí wọ́n jèrè ayat al torí láì sírun èèyàn lè jèrè ayat al ọlọ́ba ń bẹ̀ sànù wájà wà nínú àwọn tí wọ́n jèrè ayat al-qiyama ọlá Qur'an al-karim ọlá la أي ما في هذا الحديث من آيات العظيمة والآيات جمع آية أناني بقوة آية وهي علامة أناني آمين والآيات التي يؤيد الله بها رسله عليهم الصلاة والسلام هي علامات الدالة على صدقهم أو علامة ما ترى ما في كما موجشه لوه ìkẹ́ ọlọ́wọ́n bá kó máa bá wọn hiya alamayat adalatun ala sadiqim àwọn àmì tẹ́gbẹ́ ọlọ́wọ́n fi fi hàn wá òdodo wọ́n sọ kí wọ́n sọ̀rọ̀ sí ọ̀sẹ̀ bíi hundred years ago àbí hundred years to come kí nǹkan dẹ̀ wàá ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀sán mímọ́ fi hàn hadith inú tó wà nù hadith ìtàkà kàyé ومما في هذا الحديث من توانو علي التاكعي صلى الله عليه وسلم إخبار بأن الله سبحانه وتعالى له المشارق والمغارب وأخبر بمعنى ذلك فوقع كما وأخبر بخلاف الجنوب والشمال أني يوصل المشرق لاتي إيست دي مغرب دي ويست كنت أقول لاتي دي ساوث bala ọsọ pé láti east dé west bẹ́ẹ̀ náà ló ti ṣẹlẹ̀ فإن رسالة النبي صلى الله عليه وسلم امتدت نحو المشرق شرق والغرب تداول شيء الله وسلم يتوفى ناني لو في إيس عشي ويس أكثر مما امتدى امتدادها ناو الجنوب والشمال أبعي لبقوا بيجو يمتبعوا في ساوث في نورث وهذا من علم الغيب إلي دي وعنوه وما انتقم تيوس انتم ما فولوبا الذي أطلع الله رسوله رسوله صلى الله عليه وسلم يتلو في هاو دي صلى الله عليه وسلم ومنها منهم دارك أنه حديث إخبار بأنه صلى الله عليه وسلم أوتي كنزين إبقى أجيش الله صلى الله عليه وسلم yọ sẹ́gun pẹ́pẹ́ ọ̀rọ̀ méjì kanzu méjì àwọn àgbáyé mọ́tòsípa pé àwọn alágbàáyé jọ yẹn àwọn Roman and Persian Empire gbogbo ẹ̀ lọ́wọ́n gbé fàlẹ́ bíi sẹ́lẹ̀m fàlẹ́ Umar wọ́n huma kanzu kasra wal kaisar òun náà ni pẹ́pẹ́ ọ̀rọ̀ àwọn kasra àti kaisar àwọn Persian àtàwọn gbogbo ẹ̀ lọ́wọ́n fàlẹ́ wọ́n nínú àwọn àmì ńláńlá tó wà nù yẹn إخباره بإجابة دعوته لأمته من اثنين ìdúwà pé ọlọ́run ló ń gbàdúrà anábì sàdúrà mẹ́ta ọlọ́run ni méjì ló ń gbà wọlé nù ẹ̀ ọlọ́run ni méjì ló ń gbà wọlé nù ẹ̀ wọ́húnmá aláyò lékò ha bí sínú àbẹ̀ àmà wọ́n ní pé alẹ́ọ́mà anábì sẹ́lẹ̀m ọlọ́run ní pa wọ́n rẹ́ pẹ̀lú ìyàn yàní ebi ò ní pa wọ́n kébi wá pa wọ́n rẹ́ ara kò ní ṣẹlẹ̀ sálẹ̀ ọmọ sẹ́lẹ̀m gbogbo bíbélì ayé bá ti dàrú tó àlùmà yìí ọlọ́run ló fi pípa wọn rẹ bí mo ti pa wọn rẹ̀ kan rẹ̀ wọn la yaslutu alayhim aduwwan min siwa anfusihim lẹ́yìn náà ọ̀tá kan ní borí wọn tí kò yóò máa yẹpẹrẹ wọn ara o àwọn ara wọn lè máa sira wọn létí àmọ́kọ́ta wa ti ta siwa anfusihim fẹ̀sẹ̀bíyà bẹ́ẹ̀ dà ọmọ àtà yakunu ba'du ọmọ yóò lè kọ́ bá a dà sẹ́wọ́n yóò wá sọ tó jẹ́ nǹkan ìwọ wọn bí ètò àtẹ̀jẹ́ wọn sílẹ̀ àti pé àwọn ara wọn náà ni wọ́n máa kó bara wọn wọ́n máa kó parun bara wọn ilà áàkàrà àti bẹ́ẹ̀ ọmọdé asáàlìsà ẹlẹ́kẹta tọ́lọ́wọ́ bá ọgbà fún wa kí ló gbà fọ́lọ́ sọ́nà wọ́n yíya an la yaj'ala ba'sa hadhihi umma baynana náà ni kó má misansani láàrin wa misansani yóò máa bẹ̀rẹ̀ àárín àlùmọ̀ mùsùlùmí ni bẹ́ẹ̀ bá ń ṣe rí tìjànìyà lẹ́mọ̀rí kàdìríyà lẹ́mọ̀rí alùsùn náà wọ́n máa yẹ فإن هذا سوف يكون كما شرع به حديث عامر بن سعد عن أبيه إليه وليوصل به باتريك بأنه حديث عامر بن سعد تبعد به إن النبي صلى الله عليه وسلم أقبل يوما من عالية وجيش الله صلى الله عليه وسلم بلاتي عليك بن عالية حتى إذا مر بمسجد بني معاوية نتوا قجاز لبي مازع بني معاوية دخل أو ولي فرق ورقع في ركعتين أباك تهيات المسجد أباك ركع مجي به وصلينا ما هو أكيد قالوا which means ألكيتك ألكيت تهيات المسجد قالوا جماعة ودعا دعوة طويلة أو أسدوا تقوم وانصرف إلينا أو أقل سوا أو أقل سوا فقال سألت ربي ثلاثا والمترون كمت على دولون وبامي فآتاني اثنين ومنعني واحدة أو fúnmi méjì nínú nǹkan méjì mẹ́ta ni mo tọ́ ọ yẹn ọkọ̀ ẹ̀yọ̀ kan fún mi kò fún mi lẹ́yọ̀ kan yòókù sàrùtù rọ́bì allah yóò lè kọ́ ummati bi sinna mo bẹ ọlọ́wọ́n bá mi kó má fi ibi palẹ̀ ó mọ̀ yẹrẹ kíbi wá pa wọn kó fi kú ọlọ́wọ́n bá mi gbà fún mi fa àtàní ọlọ́wọ́n bá gbà fún mi bẹ́ẹ̀ وسعدت أن لا يهلك أمتي بالفرق بالجرك وبلغ بعكما في يومي بعلي أمة ربي توفان سبقوا تسواجا تسواجا سبقوا نبينه فآتانيها الله لك وسعدت أن لا يجعل بأس أم بينهم معذر كما جكما سلام بوك ألو ما سلام فمنعنيها الله باقف أي manani ìyá ọlọ́wọ́ bá gbogbo ara ọ̀ wọ́n máa rí mi lọ sunday ọlọ́wọ́ bá kó sànù wa ومن آيات التي يبي من آيات التي تدمنا هذا الحديث nínú àwọn àmì tí àdísì kó sínú ìkbáàrì bí kòwòkó ìsáìf fi ummati pé alẹ́ ọmọ yìí wọ́n yọ ìdàtíra wọn ẹ̀tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn sọ́ábà àwọn yóò àpùlàsíra wọn wà náà ìdá wọ́kà á báyìí ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé àwọn al'umma musulmi yóò dásíra wọn fa iná ola yóò fa wa àtàtàkùn musa kò ní padà sínú okó má tí alkiyama fi tú ayé misunderstand yóò máa wà náà tí àtàtàkùn musa bí a ta pàǹtàmí ọlọ́run bá kó sáà ló gbogbo wa yau an su mitin haɗin kai Oni kayan malamai mu ce haɗin baki amma haɗin kai ba zai yi ba wani ya ji kanu wa kwakwa kama son kanana amma haɗin kai akidawa ya tausira wọn wani haɗin kai kai kakwa Oni haɗin kai gan kọlọ ya kama gbogbo haɗin zuci kẹ́mi papọ̀ mọ́ra wọn ẹbí òsèlú papọ̀ tó ní tẹ́lẹ̀ ìdí sẹ́mi kọ́lé ilé ìdí sẹ́mi tẹ́lẹ̀ ìdí sẹ́mi kọ́lé ilé ìdí sẹ́mi oníkàtà pé nígbàtà wà láàrin àwọn ọ̀táhùn hadimbaki kẹnu wá papọ̀ kájọ máa bá wọn tajà tàbátà àárín ara wa ká bára wọn jà nínú ilé táwọn tàbátà ń bọ̀ ká padùpọ̀ ìjà ti wálẹ̀ ká fèsì wọn ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa. naam wọnà ó ìlà wákàá fa iná ó la fa àtàtàkùn musa. قد كان أمر كذلك الأمر للسلباء فإنه منذ سلت سيوف على المسلمين على بعضهم على بعض بكى هذا إلى يومنا هذا إليه لسبب فإنه منذ سلت سيوف وطبعا المسلمين يودع سرعة على المسلمين طبعا المسلمين يودع سرعة من بعض على بعض وقالوا بكى, بكى هذا إلى يومنا هذا دنيا المسلمين يقرأون ọlọ́run mọ́sá máa fi sọ̀rọ̀ sọ wa wọ́n mi ní ha nínú ẹ̀ ẹ̀kbáàrù obi ìhìláàkì bá àdùn bá àdá pé àwọn náà wọ́n máa para wọn fúnra wọn wọ́n máa kópa wọn bára wọn sọ́bí àbá àdùn bá wọ́n máa kóra wọn lẹ́rú wàhálà àìdán wákẹ̀ rí náà sẹ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mi ní a kọ́fù o àlà ummati min a immati nínú ẹ̀ náà ni ìbẹ̀rù tálẹ́bí bẹ̀rù fún àlè ó máa nípa àwọn àfáà burúkú àwọn àtiwá àwọn àfáà túmọ̀ sọ̀yẹ̀nù àwọn jìmìjòkè àfáà àwọn tó máa sọ pé ọfọ̀ wà ní kùránì yìí wà ní kùránì ọmọ ìlà zarek wọ́la àìmà gbọ́dọ̀ àìmà jẹ́mọ̀ imam wọ́n ni imam ẹ̀yọ̀kan wọ́n ni àìmà àwọn imam nù wọ́la imam huwa man yuktada bihi ẹni tá máa àti wọ́n ti tá máa وما يبتلى به إما لعلمه إما فون ماره وإما لسلطانه أبن تريد بي أكبر على توني وإما لإبادته أبن تريد جسر ومن ننوي إخبار بظهور منتسبين بمنتبعين في هذه الأمة أنهم ثلاثون ننوي أنا أعوذ ما قلنا نبي الله وبا ننوي الأمة يي وجد 30 òǹkà wọn jẹ́ ọgbọ̀n kàlà ibn hajar ibn hajar pé hàn lọ́la haf bi talatin la ya'ni isaari mutanabbi'ina bizalik pé ìsọba yẹn kò mí ni pé wọ́n mọ̀ ní tààtì nìkan wọ́n lè jù bẹ́ẹ̀ lọ a máa wọ̀n ní kéré ju tààtì lọ لأنهم أكثر من ذلك تنقج بها لو عمدان قيلان بي ولوبا أما تنقج قيلان بي ولوبا دريت وان àwọn tó ń pẹ̀lú anábí ọlọ́ọ̀bá ń dàrà bí Mukhtar bí àwọn tí wọ́n náà gbogbo ẹgbẹ́ náà rí wáhàyí gbà kódà bí ọjà lè pé anábí ọlọ́ọ̀bá lòun àmọ́ òun rí wáhàyí gbà látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ọlọ́run sọ fún fún báyìí báyìí báyìí òun náà ń kílìm anábí ọlọ́ọ̀bá ń tẹ́pẹ̀lẹ̀ anábí ọlọ́ọ̀bá alladhi yu'a ilayhi nubuwwa ma'na nàbí ìtumọ̀ nàbí ta'rifu nàbí náà ṣùgbọ́n bá ń pẹ̀lẹ̀ ẹbí wá tó ń rí kẹ́ńgbà bí àwọn èèyàn yìí láwọn rí kẹ́ńgbà àwọn náà ti pẹ̀lẹ̀ náà wọ́n má sọ ọ̀dà indirect làwọn ń sọ sí wọn àwọn tó jáde bíi Ahmad Gulam àwọn Ahmadiyya láàrí ó di wa àwọn tó náà máa ń bọ́lá ọba sọ̀rọ̀ ara àwọn náà nínú ọmọ ìkọlù àwọn yẹn à ń sọ̀rọ̀ àlẹ́ ọmọ mùsùlùmí àwọn à táwọn èèyàn mílíọ̀nù àwọn prophet nù ọdẹ bí ṣéwò àwọn àfà bùlẹ́rì àfà àwọn kan bẹ tí ó ní ìjọ kan ṣe Abdulkadir Jilani ń lọ sí Maka nígbà tí ń lọ sí Maka ìyá kan wá bá pẹ̀lú abọ́ tuntun àti dẹ́bínù ọba gbèfò pé lápapá mi tọrọ ọmọ ní òbí mà ṣéwò bá wò sọmọ bá ọlọ́run bá fún lọ́mọ. ọlọ́wọ́ ni abdulkadiri àkọ́mọ́ fún ẹsẹ̀kẹsẹ̀ lọ́rùn dá abdulkadiri lọ́rùn àkọ́mọ́ fún ó ní ó di méní abdulkadiri aminu laul mahfuz kò sí ọmọ ń bẹ̀ ló di méjì abdulkadiri ọgbọ́n tí à ń wí ni kò sí èyí padà ó di mẹ́ta ọlọ́wọ́ àkà ọwọ́ abimọ méje wọ́n ti dọ̀dún kejì tí sí abdulkadiri ti lọ sí àti wọ́n ti wá dé the same spot ìyá yẹn ọba tí wàá gbé the same irú abọ́ àti dẹ́bìnì wàá gbé bá ọ̀dàbẹ́ ń tọrọ ọmọ gbà á ìwọ́kọ́lá tọrọ fún láti ẹni ó ní ìtì ìdìbò ní ah ọlọ́run ó ti fún lọ́mọ àbíkọ́ ọlọ́run ní fẹ́bẹ̀ fẹ́bẹ̀ ẹ̀fọ́ lọ́mọ òun <laughs> pẹ̀lú ọlọ́ọ̀bá jọ ágìrì ọlọ́ọ̀bá kó sàánú wa ó ní ẹni bọ́lọ́ sọ̀rọ̀ àlẹ́bí ọlọ́ọ̀bá nù gbogbo ẹ̀rọ ni kò sára bí ọlọ́ba lẹ́yìn àbí ni làwọn kánà nàbí làkánà Umar bin Khattab tí a kọ́lọ́ ànábì kọ́ wa dìde lẹ́yìn mi ni Umar bin Khattab lè bájá níbi ọlọ́ba làwọn kánà nàbí làkánà Umar bin Khattab tàbí nàbí ọlọ́ba kan tó wà lẹ́yìn mi ni kò bá jẹ́ àmọ́ kò sí ànábì ọlọ́ba kankan àti ìmọ̀ríṣẹ́ gbà kàdé nkátà àti فلا نبي ولا رسول بعد رواه امام الترمذي كسالبي كان كسجي كان سي ولا امام ولا نبي ولا رسول بعد اودي وا وغان بلا نبي ولا با كوني وا الكذابون ثلاثون نعم قلت وابي فيكون ذكر الثلاثون لبيان حد العدنى náà pé ìmọ̀ sọ pé sàlàsù ni pé bàyá ni pé ó kéré jù pé ààrẹ rárá àrùtẹ́tì mo máa sára ẹ̀fọ́ àwọn alárúbáwá máa lo àwọn èdè báyìí pàápàá jùlọ forty seventy bí yorùbá náà ni ẹ̀bá àti bí ogún ọdún yorùbá padà pé ah ànàkújọ mẹ́ta jọ mẹ́ta tẹ́ wí yẹn kiri pé jọ ni ó ti kọ́ bí ogún ọdún àbí twenty years thirty years àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ la Hausa táwọn ọmọdé wọn pé àkọ́nábí kòmínú pé kọ́nábí bẹ́ẹ̀ ni lárúbáwá lo arbaon àbí sabaon fún kan ó di wa bó ti máa lọ nìyẹn so máa lo wọn ní lọ sọ pé eléyìí ń sọ fún wa pé ọ̀sẹ̀ mi ní ó ní fàyàkóònù zikiru salasin ìdákọ̀ tẹ́tì yẹn lè bàyà ní alàádìlà àdìnà tó kéré jù ní àárín rárá o ara wọn tẹ́tì ay annahum la yanqusuna an zalika adad tí wọ́n ní dín ní tẹ́tì wọ́n ní dín ní tẹ́tì وإنما عدلنا عن ظاهر الأمر واقع àmá ń tẹ́ afárá tì náà ní pé kí ni afárá ti náà gbólóhùn rẹ̀ وهذا والله أعلم إذن هو سر في ترك المؤلف رحمه الله هذا من مسائل بابه tó fẹ́ pé ló fi fi òǹkà àwọn ẹ̀kọ́ tó wà ní báàbù yìí máa annahu sarihun fil hadith ló ti ọwà dàrẹ́dì hadith yìí إخبار بقاء الطائفة المنصورة الله أكبر لود دعاء بينهم كي أما منصورة كان هو أو دي أما منصورة كان هو أما طائفة أما جماعة كان هو طائفة أي جماعة أما دون أقوي لا جماعة لا جماعة مي ومو بيو فديسي سي أولي على لا تزال الطائفة من أمتي أما جماعة كان هو أو دي أما جماعة كان هو إخبار بقايا الطائفة المنصورة اللهم ولو المنصورة عن ثم جن ثم لو وهذا كله وقع كما أخبر إلي لنسلي بس كسبين قاية الفتو nílùú kọ̀ọ̀kan ẹ̀rọ àwọn kan tó dùn dédé ẹ̀rọ àwọn kan tó dùn dédé ẹ̀rọ àwọn kan tó dùn dédé kò sí ni nínú wọn gan musu wa pé láyé dóró mana kábàlà hùm ẹ̀ tó bá yẹ pẹ̀lú wọlá mana kálàfà tó bá yà pẹ̀lú àwọn ọkùnrin wọ́rì sọ́kọ́ abúkà turita rahimahullah oníbi yẹn tí ń lu wa tirila ní twenty four tires tọ́ka wa dùn táyà lẹ́yìn kọ́pọ́ lọ́sọ dúró bí ọ̀nà irú ọ̀nà gbàdá bínú gbárí àwọn ọmọ àdúró táyà tún táyà sí àwọn hàn lè mà ọmọ àwọ̀ ọ̀lọ́ ní tí fọ́dà nù kọ́ fọ́dà nù ó di eyín tí bá dé dúró tọ́ka bá balẹ̀ àhá ẹni máa tíjì táyà gbàdá. wàhálà kó wákàkàmà àkùbárà. قال الشيخ رحمه الله تعالى أفعل الله مدبع كذبات أن كل واحد منها أبعد ما يكون في العقول gbogbo àwọn tí ṣẹ̀rí àṣọ tí a fà sọnú àdéṣe ó dínà sọpọlọ àmọ́ gbogbo ẹni ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn jẹ̀mọ́ kan wà tọ́pọ̀ àwọn yóò bá wọn jà nínú ara wọn gan àtúmọ̀ láwọn tí wọ́n yapa nínú àwọn jẹ̀mọ́ gan movement yẹn movement àti àwọn tí wọ́n gbọ́ láyé dóòrò hùm kò ní kó bá mana xabdala huma ẹni tó bá yẹ pẹrẹ wọn àwọn káyà lẹfà wọn àbọyá ó bá yàgò fún wọn ara o tó bá dáhùn dúró láti máa ṣe ah, àwọn waste time ni continue movement ni ó di yé wa ọlọmọdé àti káyọ̀ dúró lédi ọlọ́ọ̀bà afẹ́àlìfẹ́ aṣara àbí nọmba thirteen asọlọkawọfọ ala ummati i min a imatil mudallin ó fi wọn pé ìwọn bá ẹrù tí ń bá òun bẹ́ẹ̀ náà ni lórí àwọn afá burúkú àwọn ìmáàmù burúkú tó ń sọnù ọwọ́jà azọ̀lá asọ̀rọ̀ ala àìmọ́tò sàlátọ̀tà aksam àwọn aṣíwájú yìí wọ́n pín sí ọ̀nà mẹ́ta wọ́n pín sí ọ̀nà mẹ́ta umara àwọn amíru amíru àwọn olórí olórí jẹ́mọ̀ amíru ni wa ulama àwọn afá afá afá alimu وعباد اتوان عابد يعملت انجفي اذن العباد هم الذين يخشى من ادلالهم لانهم متبعون كالامراء لهم سلطة وتنفيذ انت ريان ويلا بيرو كل ما جيك موصنو تلبا صنو او انت اليوم او انت اللي متبعون او انت اللي وناو سنو اذن اذن هم اعلمت اللي وناو ما صنو kàlùmọ̀rá láàmù sóòtọ̀ torí àwọn àmírò àmírò wọ́n ní agbára wọ́n ní sóòtọ̀ wọ́n ní agbára láwọ́ wọ́tẹ̀fíìsì wọ́n ti bá mú lò ó di ọlámà láàmù tawjihi wa irshad àwọn afá àwọn ní àwọn tó máa dojú àwọn èèyàn kọ àti tọ́sọ́nà wọ́n ọba láàmù tagrir nas àwọn ọba àwọn èèyàn jẹ́ olùmọ̀ sunkún ọjọ́ ọ̀sẹ̀ ayọ̀ lè máa sọkún ọ̀rọ̀ ti sún ní irọ́ ni o yọ hàn ilé mọ̀ oye àwọn ẹni gbà kódà máa sọkún kódà tí bá ń sèbá náà máa sọkún ọdẹ <laughs> bí àwọn olórí boko haram tó kó ìdí jẹ Yusuf Muhammad àti Shekau wọn ní àwọn ọmọ wọn pé ìlìmí ṣe Yusuf àmọ́ ìbáàdà zọrọ àlà ṣẹṣẹ kàó wọn ní Shekau yẹn ìmọ̀ sọkún ni nàìjíríà ló nàìjíríà ló sì yọ láàánú ní wọn sunkún ni wọn à ní ilimi ṣe yusuf lọgbẹ ìmọ̀ ni ẹ lọ́dọ̀ yusuf ìjọpanu àmọ́ sọ̀rọ̀ àlà ìbáàdà ṣe é ṣàkàwọ́ èyí ọ̀gá ọdún tó ṣe pa táwọn ìṣúwà àjẹbí kí náà tí wọ́n pa lẹ́yìn mẹ́ta yìí ọlọ́mọ sọ̀rọ̀ àánú ọlọ́ba wọn wà lọ́wọ́n ti bá jàrá náà wọn wà tó hàn islam lè mà náà wọ̀hídá ihim ahawalihim wọ́n máa tàwọn èèyàn jẹ pẹ̀lú ìsìsí wọn ìdá ehì wọ́n máa tàwọn èèyàn jẹ pẹ̀lú ìsìsí wọn ẹni bá sọ̀rọ̀ méjì kọ́kàn kọ́kàn mú àyà wá ní àyà tí ń pọ̀ lẹ́kún ní iye ọmọ tí ń pọ̀ lẹ́kún ní iye ọba máa sunkún ẹni jáàmù yẹn bá rọ̀ onímọ̀ bá máa sunkún kí ló nǹkan kiri ni. fa'a olá yòtọ̀ ọ̀hún náà wọ́n pẹ̀lú ọ̀nà bíhìn àwọn yìí yẹn máa tẹ̀lé wọ́n ti máa kọ́ sí wọn. òyòkáfọ́ alá ọmọ mìíràn à ń bẹ̀rù fáàlì ọmọ kó má kó sínú pápá wọn. لأنهم إذا كانوا مدلين دل بهم كثير من الناس ترى ما جوال صنو أما صنو قالوا وقبوا أما صنو قالوا وقبوا وإذا كانوا هادين اهتدى بهم كثير من الناس ما تمنى أما منا قالوا وقبوا ولا مساعد سوال تمنى ولا بعض الرابع عشر نمبر فورتين التنبيه على مانا عباد الأوثان ìtawádìí láti mọ àwọn tí wọ́n jọ́sí fáwọn òsà ubadul awsan ibadatul awsan ìmọ̀ jọ́sí fún àwọn òsà يعني أن إبادة الأوثان لا يختص بالركوع والسجود لها ثم أني وان جاسي فانوسا كليبين وان لولي ركوع وان فري بالي فوسا أراو كما ما يلك لو تعود وان فري بالي فوسا وان فري وان ركوع وان دبوع وان نبوت a máa wọ ọ̀tọ́ yẹ pé wọ́n ń pàṣẹ fún ọ tí ọba tọ́lọ́ ọba mọ́tò náà ń tẹ̀lé fọ́júfọ́jú tó ọ̀wá díẹ̀ òun náà wà ń bẹ̀. ó di bẹ́ẹ̀lì yẹ́sùmílò ti bá almudallina alladhina lónà máa haramallahu fàyà lónà unnas. àbá ọkọ̀ sínú àwọn tó pé wọ́n ọlọ́run pè kan ní haram àwọn kan wà pé halal eh, ni ẹ wà tẹ̀lé wọn àbọ̀lọ́n o di ubadul mudallil ubadul awsan kí nípa àwọn tí ń forí kalẹ̀ nìkan ó di yẹ́ àbáǹsì kẹ́nìkà máa pé kíníkà ní haramu káwọn gbàgbà ah, ibi àyìnlẹ̀ al-hujja hatu burhanakum in kuntum sadiqin ó di afẹ́ àwọn wàásù kèlá ní kí di in hujja àti burhan àti <laughs> burhan kun kuntu sadiqin ẹ mú hujja yín wa àti burhan kun hadha hujjatuna wa àádọ́ hujjatuna atb hujjatikum ẹ̀yin náà mú hujja yín wa ó ní kò sí jà ń bẹ́ẹ̀ bọ̀rọ̀ mùsùlùmí ní wọ́n pé àríyá èso dáa ìmọ̀ ìyà olù ilẹ̀ ṣẹta ìm ẹni máa ń fi ọ̀rọ̀ jimá ní kọ̀rọ̀ níjà hujja tó bá ti hujja ọ̀ bá fada ha burhanakum in kuntu sadiqin يحلون ما حرم الله فيحله الناس ويحرمون ما أحلل الله لا فيحرمه الناس dọ́là ọba ti ní ẹ̀tọ́ wọn sì ní haramu àwọn ìgbà pé haramu náà ni eléyìí ni parí báàbù tí ó sọ fún wa pé báàbù máa já anabado abi umma ya abudu awusan ọlọ́mọdé àbáwọn sẹ́bọ̀ mọ́jà báwọn bùrùsà ọlọ́ọ̀bà já dúdé pẹ̀lú islam ọlọ́ọ̀bà subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك باب تعبس باب ما جاء في السحر باب تسلم قايدة لما جاء باب قيدة ولوبا السلام عليكم ورحمة الله وبركاته نعم وعليكم السلام ورحمة الله امم àwádìí ni ntọ́fà tí mo fi ṣe kúgbà náà nìyẹn pé ìmọ̀ wà very very important àlè ilmu nur ìmọ̀ tó wá ní kọ́ máa wo àhàwà làwọn èèyàn àhàwà rẹ̀ lómi ó sì tàn jẹ́ ó di wọn àhàwà rẹ̀ lómi ó sì tàn jẹ́ ìmúra rẹ̀ ìṣesí rẹ̀ ìwà rẹ̀ lójú rẹ̀ àmọ́ tí ń bẹ nínú ó di ẹyin so tó fà wẹ́ pé ara ti gbìyànjú láti wá ìmọ̀ ìmọ̀ tí wọ́n tá a wà ní pé bó la fẹ́ mú òdodo láti máa tẹ̀lé bó la ti fẹ́ mọ irọ́ láti jìnà sí ó di ẹyin gbogbo ẹni máa ń sọkún náà kọ́ ni a ah, àwọn ọmọ ara bàbá anabi Yusuf aleyhi salatu wọn tó hàn Yusuf lè mà kí ni wọ́n ṣe wọ́n sọkún ó di ẹyin sẹ ẹkún lẹ́mọ̀ abẹ́ adẹ́rù bàbá àwọn ni wọ́n sì ẹ̀rí sí wa àwọn ni wọ́n ti ń sọkún ó di bùkà ẹ̀kọ́ àná Yusuf. yamkun ọdẹ ẹni bá àánú rẹ̀ jùmọ̀ sí ọ pé ọmọ ìyá wọn ló bẹ́ẹ̀ ni ọ ọdẹ ẹyin bó lè rí nù ọlọ́mọ sọ wa nù aláàkọ́ nínú tí máa mú yẹmọ gbogbo lẹ́yìn ní kọ́ máa ṣe ń tọ́ máa ń ṣe tóbi ọlọ́run pàtàkùwá ọlọ́run ọba ni ja'alakum furqan tí a bá fi bẹ̀rù ọlọ́wọ́ bá ọlọ́wọ́ fún yín furqan tí a bá ti ń bọ́ sọ́wọ́ àti bá ń kúrọ́ lọ́dún mẹ́gbẹ́lẹ́ yẹrọ nípa ọba àsìkò jù bá ń lọ ìbá mà ní ẹkún rẹ̀ nà mí ó di yẹn bó ṣe rí nù náà wa alaikum salam dìlà. na òkú tó ọlọ́run sábà sọ̀rọ̀ àmì náà ń kó máa kà wá náà láìpẹ́ àmì àmì. Hmm. oníkò. Ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ ní ẹ̀ma káwọ́ sókè àti gbogbo ọdún.

alhamdulillah eléyìn kò sí aburú bẹ̀ khilafa tó bá fẹ̀rẹ̀ bí fòró wọn pè bí fòró kò sáburú bẹ̀ àmá àjọba ní akáwọ́ sókè ni nùrùdí náà ní bá akáwọ́ sókè nùrùdí wa ní ibi tí mi ti rí ni pé abdullahi bin abbas àti abdullahi bin umar mo máa káwọ́ sókè alájọba àwọn yòókù wo àwọn bọ̀rọ̀ wá ẹ fi hàn wá àtẹ̀rí ti nùrù dín tó ní ìmáàmù Daraqutni rahimahullah ọgbà wájú àdàdí sọ̀híhù ni pé eh, abdullahi bin umar àti abdullahi bin abbas wọn máa káwọ́ sókè àti bàbá ní nígbà tí wọn ti sọ táwọn tàbí yòókù yẹn wọn káwọ́ sókè kẹfì à ẹfì hàn àbí sọ pé à ah, ọmọrò kì káwọ́ sókè àwọn kan àwọn àtẹ̀rí ti abdullahi bin umar abdullahi bin umar de ọdẹ wà nínú àwọn tálíbi special dua fún aláwọ̀ òfin dín. وعلمه التعويل قلت انت بقى دعمات يبي تعمل بشكل كنت جنب انا هو خلاص كنت جنب اما بقى لك ما سي اتو برهانكم مش بيلو ابو عبد الواسي والجيلاني وجيلاني ابان ولي ولو كريا بن كريا ipe ẹ̀dùkú wọ́n lẹ́nu ẹnu ọ̀nà wọn gbà kan ní bá àrímá o èmi ní adé èmi ní àánú ilé ìkan náà kọ́ ilé wọn rí nígbà lónìí mílíọ̀nù ayọ́kù tọ́ ìwọ lọ́yà Usman wàfà kìlání yìlání náà mísà òlú ni ẹnu ọ̀nà wọn lè mísà ti máa ṣe èyí sì rí máa ń bẹ̀ ó dé wa ọ̀rọ̀ Islam kò síjà ń bẹ̀ lóòótọ́ àwọn sábà máa ní khilafu láàrin bí ọ̀rọ̀ fúró kódà ń gba mí ọ̀rọ̀ nípa kídà ní ọmọ kọlu àwọn nípa àárọ̀ lọ́wọ́ àbárọ̀ lọ́wọ́ àwọn sábà kọlu àwọn bẹ̀ mákìdíjà àmọ́ ń kálukú mú ojú ààrẹ wa ojú àtẹ̀mí ni Abdullahi bin Umar dọ́wí ni ń kálukú àwọ̀ sàhábé wo lè mí rí faramọ́ àwọn sàhábà jẹ́nà gbogbo wọn gbà pé kò fẹ́ sẹ́ni tí máa tẹ̀lé sọ́nà bí sọ́nà bí Abdullahi bin Umar òun máa sọ ànábì ni pé ọ sọ ànábì ni pé gun orílẹ̀ àǹtí ẹ̀ lọ Afsa ọmọ ọmọ nígbàtí mi gbà pé wọn ò fún pẹ́ẹ̀sì ọwọ́ àlọ́ ewu owó kó lè bá àmọ́ bí tálíbì máa dúdú kó tí bá ń gbà sí kó lè bá pẹ́ẹ̀sì rẹ̀ kẹ́ wo omi tí máa tọ́ pípé ànábìdé Abdullahi abdullahi ọgbà ó di afa Zubairu bó ṣe lọ́nu kò sí ìyá ń bẹ́ẹ̀ ó ṣe bá ní bákan jẹ ó di nígbà táwọn rẹ ní ẹ bá lọ bẹ̀rẹ̀ ground wọ́n ní kí kẹ́lẹ́kì máa fọdọ́ àkáwọn yẹn máa ṣe á ní pé bídé àní pé kóńkálukú kọjú sí kébìlà ká máa máa ṣàdúrà àfọkù ni mo sọ fún Haruna Abubakar mo ní àyìnlá náà di dàhálà ẹni ká ìsàgbàlù kébìlà ẹ máa pàṣẹ rẹ̀ gbọ́dọ̀ tẹ́lẹ̀ anabi sàlẹ̀ ó ṣàdúrà táwọn sàbí wọn náà sàbí olùjẹ̀lásínà àwòlàwò ayípo rẹ̀ àwòlà rasul àwòlà kábọ̀ ó fẹ́ pé kò sí gbogbo ọkọ̀ wọn kọjú sí kíblánù múlẹ̀ ti rí lẹ́yìn náà pé wọ́n ní gbogbo wa sàdúà ẹni tí ń sàdúà ẹni tó ń ṣe àmì fún mi kóra bẹ̀rẹ̀ ẹni tí ọlọ́run máa ń tẹ́ ọ́ dẹ̀ na náà báyìí pé a ọmọ ìyá mi haruna yóò wá pẹ̀lú mi àyè ẹ̀kọ́ ni ọlọ́run wa ń sọ yunus aya seventy eight àbí seventy seven ẹ̀wọ̀ bí tára yẹn wà direct sí yunus ní gbẹ̀dà náà bẹ̀rẹ̀ kọ́ ló sì fún mi ọlọ́run fún sùúrù èyí máa mọ́rọ̀ láti pìlẹ̀ ni ó di ọlọ́run wa sọ fún musa wakọ́lá musa rabbana ana musa bẹ̀rẹ̀ lọ́wọ́ ba innaka ataita fir'auna wa mala'ihi zina wọ́lọ́wọ́ ba wọ́lọ́ fún fir'auna tàwọn yẹrẹ ní ọlá zina nka wa amwalan fil ard ó ní owó ẹni bá lọ́wọ́ àti bàjá yóò lágbára ó yẹ wọ́lá fil ard dúnìyà láyé àti láyé rabbana yudillu an sabilik wọ́n fi owó yẹn àtọ́lá yẹn wọ́n fi sọ àwọn èèyàn nù ní ربنا عطمس على مؤلهم داودك بدك يا لوما دعوا ما لو واشتد على عقلك كان ولي فلا يؤمنوا حتى يروا العذاب العليم وني بيغبو اتماريا تلكم تاني ذا دعاء موسى او تلواوي قال الله قد اجيب دعوتكما الله ni mo ti gbàdúrà yìí méjèèjì èyí mẹ́rin ló ṣàdúrà àwọn àfa gbogbo àfọn tafsir Tabarani ni Qurtubi ni Ibn Kathir wọn ni aná musa ń sàdúrà haruna se àmín so àti àmín haruna òun náà kí ni àdúrà ni wọn bẹ ká òjì bá kí ni da'watukuma sọba so gbọ́n tí àfa lórí máa ń ṣe àdúrà táwa máa ń ṣe àmì kí gbogbo ọjọ́ sẹ́wọ̀n àdúrà ó di àfa lórí àbíkí náà ń ẹ ẹ. Hmm. sallallahu alaihi wasallam Wow. Hmm. Hmm náà wọ́n sọ pé kí ni wọ́n ṣe kí nígbà tí a ní àfa lórí ìṣàdùn àtàwọn àṣà mi amárò àmì pé ẹ̀ṣàdùn àfọmọ ẹ̀yà yìí àbá àmúṣẹ àmúṣẹ ó ṣàdùn àṣà mi àmúṣẹ lọ́fà ń gbà wọ́n bèèrè bàbá bùn bá nípa àdúrà kẹ́nìkan máa ṣàdúrà bóyá kàbóyá sì ti pa àṣẹ tó mú àwọn tí ìlàdà nǹkan ìfọ̀sọ̀wá muhimma àbáyé ní ara nípa ìṣẹ́ máa ń ṣàdúrà gbogbo máa ń sami ó ṣe déédéé wọ́n kàkùn sí ṣàdúrà náà ó ṣe déédéé ó di ẹyin ó ṣe rí nìyẹn وعليكم السلام. salam Amin. Ṣàdúrà nù, bẹ́ẹ̀ ni. Wọ́n mọ́ sí gbogbo àdúrà ti ìbádà ti ìbágbádà orúkúgbẹ náà tí wọ́n ti àmì náà ní ìdúró. Hmm. bẹ́ẹ̀ni òkè náà ni ó máa díẹ̀ wọ́n ní wọ́n fẹ́ pa àgbà ṣètò kútó bí Egypt wọ́n á ní tábìlẹ́ ni pẹ́ ni pé ọ̀nkọ́ ṣe Abu Alamodu ní Pakistan ó lóun ò rí rí òun rí Abu Alamodu rí rí àmọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn papọ̀ oníkòlè jẹ́ ìmọ̀ torí ní kòkò kan náà gbẹ́ mú mi títọ́ àwọn bá rí bákan náà kò sáàrẹ̀ lára wọn nù ẹni tí tọ́ rẹ̀ bá pọ́n àárẹ̀ wà lára rẹ̀ nù òde àmì tí ó bá bákan náà tọ́wọ́ ó ní kùnrin àti sunan àti mọ́rọ̀ so tọ́rọ àwọn bá pa wà òun wà ní Egypt òun wà ní Pakistan ó di ẹyin bákan náà ọba kọba àti báwùsí ló pé àbí about four hundred kilos sí kàdúrà nígbà yẹn kọba àti gbogbo báwùsí ló kọba àti ẹ ń gúrú ọmọ ń gúrú ìlú àwọn Mustapha alhamdulilayi Mustapha ní ń gúrú jìgáwá kọ́ ní ń gúrú pa bá tó kọ́ ní gbúrú tó bá mọ̀ ẹ̀rọ dákẹ́ ẹ̀sìnkẹ́ tó kẹ́bì ó di north east ni yóò bèrè àwọn tó máa bẹ̀rù àwọn ti wá símẹ́ǹtì lọ bẹ̀ kò síbi tí wọ́n wá símẹ́ǹtì ìdìbò ṣe rí wù ọlọ́ọ̀jà máa rí sí i ó di ẹyin bó ṣe rí nìyẹn bákan lọ́rọ́ máa rí ó di ẹyin ọlọ́run ọba kó sa ẹlòmíì sa òun náà fẹ́ kí wọ́n mú un àwọn fáwọn kan wọ́n á ní àwọn ẹ̀kọ́ khalif lè tó rọ̀ bí ẹ yapa kó lè bá àdébì náà mẹ́fà á èmi náà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ní máa jẹ́ kéèyàn bẹ̀ náà ọlọ́run bá ní máa jẹ́ kéèyàn máa bẹ̀ kéèyàn á àdìkẹ́ ní yóò níyì